Oh, unhê. Oh, unhê. Bata jesse, jesse. Oh. ọbẹ̀ yìí ọbẹ̀ yìí ọbẹ̀ yìí. ọbẹ̀ yeye ya ọbẹ̀ yeye. You. yeye ọbẹ̀ yeye ya. ọbẹ̀ yeye ọbẹ̀ yeye ya ọbẹ̀ yeye ọbẹ̀ yìí ọbẹ̀ yìí ọbẹ̀ yìí. oògùn yìí ṣẹ́sí ṣẹ́sí oògùn yìí. làró èṣù kọ́ba èṣù ṣoṣù ọ̀nà làgbo mọ̀ṣùbà. Coba Larui, Larui. Laruie! Exu Olonamo Furumbalé, Exu, Exu Olonamo balé. Exu Lonamu Furumbalé Exu, Exu Lonamu Furumbalé Exu, Exu Lonamu Furumbalé Exu, Exu Lonamu Furumbalé Exu, Omo Exu Lonamu Furumbalé Olonamo Furumbalé. Exuão, Exuão. Yeshua. Yeshua.